níṣe láriwo ńlá mà sọ nígbà tí agbẹnusọ ẹgbẹ́ òṣèlú labour party ọ̀gbẹ́ni àbáyọ̀mí arábàǹbí tó máa la ọ̀rọ̀ mọ́lẹ̀ tó tú àṣírí wípé owó tí ò tó ẹgbẹ̀ta náírà six hundred million naira ó ní ó kan ẹgbẹ́ àwọn ọmọlẹ́yìn aṣíwájú ra yorùbá ni olóògbé jeremiah oyeniyi ọbáfẹ́mi awólọ́wọ̀ ìyẹn ẹgbẹ́ afẹ́nifẹ́re gun ti olóyè ayọ̀ adébánjọ àti wípé àwọn náà owó rọ̀kùrọ̀gù ni wọ́n ṣe báṣubàṣu lásìkò ètò ìdìbò ààrẹ ọdún tó kọjá ẹ rántí pé lásìkò tí ètò àdìbò ààrẹ ọdún tó kọjá ń bọ̀ ní ẹgbẹ́ afẹnifẹre ló máa pín sí méjì nígbà tí ẹgbẹ́ nígbà tí olóyè ayọ̀ adébánjọ tó jórí olórí ẹgbẹ́ náà tó ní olùdíje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú labour party ọ̀gbẹ́ni peter gregory obi ni làwọn yóò ṣàtìlẹ́yìn fún nítorí pé àwọn ibo ṣe jọ ààrẹ alágbádá rí ṣùgbọ́n tí ẹni tó gbé ipò olórí fún olóyè ayọ̀ adébánjọ yìí olóyè Robert Fásórántì tó yarí pé ọmọ ẹni kì í ṣèdí bẹ̀bẹ̀ rẹ̀ káfílẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíín lòun fọ̀rọ̀ ṣe èèyàn pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó jẹ́ olùdíje nínú ẹgbẹ́ òṣèlú APC ńgbà náà ni làwọn yóò tẹ̀lé e nítorí pé àwọn ọmọ olóró yẹ ọmọ àyá àwọn ńlẹ̀ káwọn ṣàtìlẹ́yìn fún àjèjì eléyìí ló mà sì fọ ẹgbẹ́ Afẹ́nifẹ́re tó ti jẹ́ pé gbogbo nǹkan ni àwọn olóyè Adébánjọ fi polongo fún Peter Obi kódà bí olóyè Adébánjọ ṣe dàgbà tó tó ti lé ní ọdún márùnléníàádọ́rùn-ún ninety five years nígbà náà níṣẹ́ ló tún gba orí pápá polongo ìdìbò lọ nìbàdàn láti polongo òbò fún Peter Obi ṣùgbọ́n ní báyìí Àbáyọ̀mí Arábàmbí ti tú àṣírí o ìpè ẹgbẹ̀ta mílíọ̀nù náírà six hundred million naira nínú owó tí wọ́n dájọ́ fún Peter Obi ní Peter Obi fi ránṣẹ́ sí àwọn Afẹ́nifẹ́re bẹ́ẹ̀ ló ní àwọn àgbà Afẹ́nifẹ́re tí wọ́n pinnu owó ìná yàtọ̀ sí Ayọ̀ Adébánjọ ní ọ̀gbẹ́ni Akin Ọ̀ṣúntòkun tóun jẹ́ olùdarí ìgbìmọ̀ àpolongo ìdìbò Peter Obi àti olóyè Ṣọlá Ẹbíṣẹ ní òní yàtọ̀ sílẹ̀ yìí Peter Obi bíi bílíọ̀nù mẹ́jọ méjìlá náírà twelve billion naira lòun náà kó jẹ inú owó táwọn ọmọ Nàìjíríà pàápàá àwọn ọ̀dọ́ tán dá fún un bẹ́ẹ̀ ló ní gbajúmọ̀ àti jàǹgbara láti ilẹ̀ Haúsá ní Aisha Yusufu òun náà kó owó jẹ kódà ní Aisha Yusufu ìní Peter Obi ń lò láti bá a kó owó jẹ nígbà tí ọ̀rọ̀ ìdáriwo tó di wàhálà ìní agbẹnusọ Peter Obi ọ̀mọ̀wé Yunusa Tanko ló má fèsì ó ní bàbá ńlá òpùrọ́ ó ní àbáyọ̀mí Aratambi ó ní gbogbo bá ń ṣe náwó láti náírà kan dé mílíọ̀nù náírà kan ìní àṣà Yusufu tó wà nídìí bí wọ́n ṣe náwó ló ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ nígbà tí wọ́n ń jábọ̀ ètò ìdìbò ọdún tó kọjá tó sì ní kò sẹ́ni tó rọ̀rọ̀ sọ́ngbà náà tán fẹ̀sùn kan Peter Obi àbáwọn Aisha Yusufu ṣùgbọ́n tó ní lẹ́yìn tán ti jábọ̀ tán ní Aratambi ló ṣẹ̀ṣẹ̀ wá ń sọ tó ń sọ nígbà táwọn ń sọ̀rọ̀ igun afẹ́ni ẹgbẹ́ afẹ́nifẹ́re ìgòtò olóyè ayọ̀bá adébánjọ́ wọn máa fọ̀rọ̀ síta nípasẹ̀ igbákejì adébánjọ́ nu ẹgbẹ́ náà ìyẹn ọba ọláìtọ́ ládìípọ̀ wọn ni àwọn ti rí ọ̀rọ̀ àbùkù tí àbáyọ̀mí arábàǹbí sọ sáwọn àti olórí àwọn adébánjọ́ ṣùgbọ́n onígbà àwọn bá farabalẹ̀ ká nítorí pé àwọn ò tí ì ká nígbà náà àwọn yóò gbé ìgbésẹ̀ àwọn yóò sì fi ọ̀rọ̀ síta lórí ọ̀rọ̀ ọ̀hún